mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá tọkọtaya olórin ni ọba àti olórí bt davis ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ olúwa àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fara hàn níbi ayẹyẹ oníbẹ̀rin èyí tí wọ́n ṣe ní ìlú abẹ́òkúta tọkọtaya ọ̀hún ni wọ́n ṣe ayẹyẹ ọdún méjìlá tí wọ́n ti wà nínú ìgbéyàwó wọn kò ṣàì fi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́lá àti ìfilọ́lẹ̀ àwo orin wọn tuntun ọjọ́ ọjọ́ ayọ̀ àti ọjọ́ ìdọ́wẹ̀kẹ́ gbáà ni ọjọ́ náà jẹ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn lọ́gàlọ́gà nínú iṣẹ́ àdáni àti iṣẹ́ ọba ti wà níkàlẹ̀ ọba àlàyé láti ilẹ̀ Benin Republic kò gbẹ́yìn bákan náà ní aya aṣòfin Shita ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ń bẹ ní ìkàlẹ̀ ìyẹn ìlúmọ̀ọ́ká olórin Tolú Àjàyí Abdul Ọlá Ọ̀nàbàjò àti àwọn mìíràn bẹ́ẹ̀ lọ́jọ́ náà ni olórí yìí tún fi ẹ̀bùn ìdarí ètò rẹ̀ hàn níbi ayẹyẹ náà lásìkò tó ń dá àwọn àlejò lárayá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ Tonto Dike ó ló ti ń ṣe ìgbáradì lílo ìtàkùn TikTok Tonto Dike ló fi sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ wípé òun pẹ̀lú ti ń ṣe ìgbáradì láti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn TikTok rẹ̀ ó wá sọ wípé kí àwọn olólùfẹ́ òun má fi òun ṣe yẹ̀yẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ àti pàrọ̀kò yí orí ayélujára mọ́fà òun ló ti bu ẹnu àtẹ́ lu àwọn alárèsọ àti àwọn aláwìroko wírodò kan tí wọ́n ń sọ wípé òun pẹ̀lú wà nínú àwọn tí wọ́n ní ìbáṣepọ̀ ọkùnrin sí ọkùnrin ó sọ wípé inú òun kò dùn sírú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ń sọ wípé òun ní irú ìbáṣepọ̀ bẹ́ẹ̀ kó bọ́ọ̀tà kó wá sọ àti wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń hùwà bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ẹni tí rere jìnnà sí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìdùnnú ṣubú layọ̀ fún òṣèré kẹ́mi akórèdé bí ó ti gbàlejò ìlúmọ̀ọ́ká yọ̀bámi òjó tí gbogbo ènìyàn mọ̀ sí òyìtà nílọ́lọ́ yìí ní kẹ́mi akórèdé fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti rí ọ̀rẹ́ rẹ̀ ẹni tó ti rí tipẹ́ tí àwọn méjèèjì sì dìmọ́ra wọn gbàgì kódà wọ́n fẹnu ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèré Ìyábọ̀ Òjó ni Òjé ti fojú hàn gbangba wípé ó fẹ́ràn nǹkan ọ̀sìn púpọ̀ pàápàá àwọn ajá tí ń bá ní gbénu ilé bí ó ti fi ajá rẹ̀ èyí tí ó ṣẹ̀ṣẹ̀ bí àwọn ọmọ tuntun sórí ayélujára tó sì ń sọ wípé kókó ṣó ò ní lọ kí àwọn ọmọ rẹ ni tó fi jẹ́ wípé dókítà èyí tí Ọlọ́run lò láti tọ́jú rẹ nínú oyún gan-an ló lọ́ ń fi ìmóore hàn sí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ayọ̀ mákùn ni ó ti fi fọ́nrán bí ó ti ń jó ijó ilẹ̀ yíbò sórí ayélujára rẹ̀ pẹ̀lú ìlúmọ̀ọ́ká chief priest tó sì fi hàn lórí ayélujára náà ó wá kọ síbẹ̀ wípé bí agbọ́tí méjì bá pàdé lórí ìtàgé bí ijó wọn ṣe máa ń rí rèé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká gbábọ́ọ̀lù ọdún Judy Gallo ló ti kọ sórí ayélujára rẹ̀ wípé òun ṣe àárò màmá tó bí òun lọ́mọ ọdún Ìgalò ó ló fi èyí sórí ayélujára rẹ̀ lásìkò tí ó fi fọ́nrán fídíò àsìkò tí màmá náà ń bẹ nínú ọkọ̀ bàálù tí ó sì ń jẹ ìpápánu tí màmá náà sì ń sọ̀rọ̀ ló wá kọ síbẹ̀ wípé a òun ṣe àárò màmá tó bí òun lọ́mọ látàrí wípé ó ti wà lẹ́nu iṣẹ́ níbi tí ó ti ń gbá bọ́ọ̀lù jẹun lókè òkun ó wá kọ síbẹ̀ wípé màmá àmọ́ òun ni adẹ́rìn-pòṣónú tó dára jùlọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká orí ayélujára Túndé Ednut ló ti lọ ṣàríyá ṣe fàájì pẹ̀lú ìlúmọ̀ọ́ká Obi Cubana Túndé Ednut ló fi sórí ayélujára rẹ̀ wípé ẹ wo òun ń jayé ọlọ́ba pẹ̀lú ìlúmọ̀ọ́ká Obi ní London ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́bìnrin akọrin ẹ̀mí ni àjọkẹ́ praise òun ló ti sọ wípé òun kò lè dúpẹ́ tán lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi bá òun yọ̀ àti láti kí òun fún ọjọ́ ìbí òun èyí tóun ṣe nílọ́lọ́ yìí àjọkẹ́ praise òun ló fi fọ́nrán fídíò bí ó ti ṣe àkálẹ̀ àti yíyà láti orí fóònù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkíni èyí tó wo orí fóònù náà tó sì ń sọ wípé òun kò lè dúpẹ́ tán lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ àkókò yín ìtàkùn ayélujára àti ọ̀pọ̀lọpọ̀ ohun gbogbo tí ẹ fi ránṣẹ́ sí òun láti fi bá òun yọ̀ bí a kò bá gbàgbé wípé àjọkẹ́ praise ọ̀hún ló ṣẹ̀ṣẹ̀ ti fọ́nrán fídíò alára rẹ̀ èyí tí ó ṣẹ̀ṣẹ̀ yà sóde nínú ọdún yìí tó sì sọ wípé ọdún 2021 jẹ́ ọdún àrà ọ̀tọ̀ àti ọdún ìyanu nínú ayé òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Lánrè Tẹríba àtòríṣe ló ti sọ wípé òun kò lè dúpẹ́ tán òun ò máa dúpẹ́ lọ láéláé ni lọ́wọ́ olúwa wípé ó wo ọkàn òun sàn ó sì gbé ẹ̀mí òun sókè Lánrè Tẹríba ló kọ èyí sábẹ́ fọ́nrán fídíò rẹ̀ kan èyí tó fi sórí ayélujára láìpẹ́ yìí lásìkò tó ń ṣe iṣẹ́ tí orí náà tó kúnlẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìjìnlẹ̀ ìfẹ́ ni ọlọ́run ìfẹ́ tí ọlọ́run ní sí òun kò láfiwé ó gbàgbé wípé ọjọ́ ìṣẹ́gun èyí tó dé yìí gan-an ni kí àwọn ènìyàn pàdé òun lórí òkè Síónì kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa látòrí ayélujára tí tó fi máa di ìgbà mìíràn tá ó máa fi re àti àánú pàdé ẹ jẹ́ ká máa rántí wípé má rẹ́rìn jù má sọkún jù má ṣiṣẹ́ jù má sọ̀rọ̀ jù kódà má ṣeré jù nítorí jù torí yẹn ó máa padà wá dùn ọ́ jù ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.